بسم الله الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أبا قفا الله سبحانه وتعالى أشتراكات جفا نبوة محمد صلى الله عليه وسلم أبي الله سبحانه وتعالى كيو قالوا لي دادا كودة الشراق سوري دادا ètò yìí ètò àìmọ̀nà alukóraní àti súnà ilé tí ó máa ń gorí afẹ́fẹ́ tí àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ilé tí ó wà ní pápá abẹ́dẹ́ ní ògbómọ̀ṣọ́ wọ́n tún ti wà lórí ètò lẹ́ni láti bá àṣẹ̀síwájú kí aláṣẹ onírọ̀rùn bismillah. alhamdulillah salaamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ní gbogbo àwùjọ táwọn ọmọ èèyàn bá ń gbé kò sí tàbí ṣùgbọ́n wípé ìgbésí ayé wọn àtètò sẹ̀mí wọn lílọ bíbọ̀ wọn ìbáṣepọ̀ wọn kò ní lójútùú àyàfi kún olólórí àwọn olórí àwọn ló máa ń darí àwùjọ wọ́n máa darí wọn lọ síbi káṣe dáadáa wọ́n sì máa dínà káṣe bàjẹ́ àwọn ni wọ́n máa kígbe káì mẹ́ni tí bá ń hùwà tí ò àwọn ni wọ́n máa fi àmì ẹ̀ṣẹ̀ dáa ni wọ́n máa fi hàn àwọn ẹni tó bá ṣe dà pẹ̀lú báyìí làwùjọ ṣe máa tòrò làwùjọ ṣe máa dáa ṣùgbọ́n tí àwùjọ kan bá wà tí ò bá lólórí tí ò lẹ́ni tí ń darí wọn bí bàjẹ́ nírú àwùjọ bẹ́ẹ̀ máa bàjẹ́ àwùjọ ọrú rẹ̀ kìí ṣe àwùjọ tí máa ṣe fi ṣe àpèjúwe dáadáa torí ẹ̀ ó ti pẹ́ tí àwọn olóye tán ti wòye sí bẹ́ẹ̀ wọ́n ní la yuslihu an-nasa fawda la surata lahum wa la surata idha juhaluhum sadu. wọ́n láwọn èèyàn kátàkátà ò lè tún wọn ṣe o tí wọn ò bá ti lọ lórí olórí náà ò lè dá tún wọn ṣe lópin ìgbà tó bá ṣe pé àwọn aláìmọ̀kan lásán làwọn ẹni tí bá ń darí wọn torí ẹ̀ àwọn olórí ó yẹ ká ní wọn ní gbogbo àwùjọ kọ̀ọ̀kan àwọn olórí tí ó lóye àwọn olórí tí ó nímà àwọn olórí tí ó mọ ntọ́tọ́ yàtọ̀ sí etí ọ̀tọ̀ tí wọ́n sì máa ṣe ntọ́tọ́ táwọn náà máa jìnnà sí etí ọ̀tọ̀ ó ò lè fagbára lásán darí àwọn èèyàn tí ìwọ ọba kún agbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó dàbí kíjọba kó sọ fún wa wípé ẹnikẹ́ni nínú yín ò tún gbọ́dọ̀ mutí máa o àti pé pápá gan ẹnikẹ́ni tá a bá fi lè mú wípé mutí á fi jófin ìyà tí ó jẹ́ á yóò ju ti táyà mọ́tò lọ. àwọn èèyàn tó ṣe pé ọ̀mú lọ́pọ̀lọpọ̀ nínú tiwọn ẹ̀rú ọ̀mọ̀ bà wọ́n gbogbo ìgbà tán bá ti ráwọn agbófinró wọn à ní péjọ síbi tí wọ́n ti máa mutí máa àwọn ẹni tí máa kọ́ ti wọlé ẹ rí i pé wọn ò ní kó wọlé mọ́ wọn ò ní kó sí gbangba mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní kó pamọ́ yóò di nǹkan tí wọ́n máa yọ́ra yóò di tí wọ́n máa yọ́ mu wọn ò ní mú ní gbangba mọ́ tó tẹ́nìkan bá mutí tọlọ́pàá àbí sọ́jà tó bá fi lè mú un àánú àwọn ọ̀mùtí ó ṣe wípé hàn àbá rẹ̀ yóò ṣe àwọn ọ̀mùtí pé hàn èlò ìyọ̀wọ́ bá jìyà lónìí yóò jẹwé yámá a ti sọ fún kó nà pati torí àwọn sọ́jà àwọn yìí wọ́n ń sànù torí kíni tó bá sì wọnú yàrá rẹ̀ yóò mutí nítorí pé olórí ti ní kí wọ́n má mutí olórí sì sọ pé ẹni tó bá mutí mutí yóò jìyà ọ̀dà ọwọ́ agbára tíjọba níyì ẹ rí i pé èèyàn fi jìnnà sọtí mímu díẹ̀ tí olórí òun tí ó bá fi ìwà dáadáa tí ó fi kún agbára rẹ̀ ẹ rí i pé gbogbo òfin tó ṣe ohun tó ń tágbára rẹ̀ yọ bàjẹ́ ìwọ tó jẹ́ lórí tó ní kó má mutí tó sì sọ pé múmú náà máa mú ẹni tó bá mutí ìwọ náà wàá gbọ́ ti síwájú ọ̀wọ́n á mú gbogbo àwọn tẹlifíṣàn àwọn náà wàá ń yà bó ń ṣe mu ìgò kan tán ni wọ́n tún bọ́ sígò mi ó tún wàá kásẹ̀ lẹ́sẹ̀ bó ń ṣe mu lẹ́nu rẹ̀ ń hóṣẹ́ ó sì sọ pé nìkan gbọ́dọ̀ mú ẹni tẹ́ ẹ bá mú yóò jìyà àwọn èèyàn sọ pé ní ọba dà ní ọ̀dà ní tó ti mú wọn máa mú àwọn náà mú tàwọn subhanallah torí ẹ̀ ló ṣe jẹ́ pé agbára lásán ṣe yí àwọn èèyàn padà èèyàn tí ó yí èèyàn padà tó ń tagbára tó ní o yóò tún fi ìfisẹ́ tó àṣẹ tó nà ń pa yóò fi kún agbára rẹ̀ nítorí pé ìṣẹ̀lẹ̀ lè darí àwọn èèyàn pẹ̀lú jíjẹ́ àwòkọ́ṣe rere lọ́nà tí ìlápá wọn tí ó wàá ṣẹ́kù sára àwọn èèyàn léyìí tó ṣe pé kò bá ti rí bẹ́ẹ̀ tó bá ṣe pagbára lásán lè fi darí wọn torí ti ń ṣẹlẹ̀ nu lórílẹ̀‐èdè wa nìsín wọ́n ní ẹ má mú gbó wọ́n ní ẹ má ṣe kínní so nígbà tí àwọn ẹni tí ń tagbó àti ẹni tí ń mú gbó tẹ́ bá ti rágbófinró ẹ̀rì tí kálukú túlẹ̀ wọ́n dàgbó nù tó bá tún ti rí tí wọn lọ tán oníkálukú tún lọ mú gbó rẹ yóò tún máa mú lọ ẹni tí tó ń tà yóò tún máa sọwọ́ kú dúró sí wọn. torí àwọn olórí náà kìí ṣe gbogbo èèyàn náà lọ́kàn yẹ kó máa jó lórí torí pẹ́ lómi náà wọ́n máa jó lórí ẹ pé gbogbo nǹkan máa dàrú ni torí pọ̀ náà lè darí inú ilé rẹ̀ ẹni tí ò bá lè darí inú ilé rẹ̀ báwo ló sì lè darí àwùjọ olórí táwa ń sọ̀rọ̀ rẹ̀ yìí báyìí kì í ṣe olórí àdúgbò lásán kì í sì ṣe olórí ìlú lásán kì í sì ṣe olórí orílẹ̀-èdè lásán kódà kì í ṣe olórí agboolé lásán gbogbo olórí lọ́kárí bẹ̀rẹ̀ látòrí agboolé rẹ̀ tó fi dórí àdúgbò tó fi dórí ìlú tó fi dórí orílẹ̀-èdè gbogbo ẹni tó bá ti jó lórí àmánà ńlá ń bẹ lọ́rùn rẹ̀ àmánà eléyìí tó ṣe pé náà wọn bó bí ọ léèrè nípa rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ǹdà kìyàmà tíyẹn bá jó lórí bíi president tíyẹn bá jó lórí bíi governor tíyẹn bá jó lórí bíi chairman local government tíyẹn bá jó lórí bíi ọba tíyẹn bá jó lórí bíi baálẹ̀ gbogbo àwọn ọ̀pọ̀ yìí báyìí ẹ rí i pé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ọba ronú jinlẹ̀ ipò àpọ́nlé làwọn kà kún àwọn ọmọ wò pé ta ni wọ́n gbé gẹ̀ẹ́sì tí ò ní sọ̀pàkọ́ ẹ̀yìn ipò ọlá yẹ̀yàn kéèyàn náà wá ń kó ọlá káwọn èèyàn lọ́tún lọ́sì kí wọ́n máa ṣe dànsáàkì fún yàn à eléyìí nǹkan ńlá ni bẹ́ẹ̀ ni bí ètò ṣe jọ lójú ẹni tó bá lárò jinlẹ̀ nu ṣùgbọ́n gbogbo ẹni tó bá lárò jinlẹ̀ wọ́n mọ̀ pé ipò olórí ipò ẹlẹgẹ́ lásán ni kì í ṣe ipò àpọ́nlé ipò sẹ́ni ipò àti fẹ́ ṣiṣẹ́ sí àwọn èèyàn ni nítorí pé àwọn èèyàn lásìkò táwọn bá ń sùn lọ lé wọn tó ṣe pé gbogbo ẹ̀ ń fẹ́lẹ́lẹ́ ìwọ tó jó lórí wọn ò gbọ́dọ̀ sùn ìwọ ti bọ́ ta wọ́n mọ̀ wo kí ni tó ń lọ nù lù talẹ́ni tó tún fẹ́ kùn ta tó fẹ́ máa domi àlàáfíà lóru ta lẹni náà tó fẹ́ kí gbèsè ayé àwọn èèyàn tó fẹ́ kí pákáleke bọ́nú rẹ̀ ta lẹni náà tí ò fẹ́ káwọn èèyàn kún rẹ́dọ̀ fi lórí òróǹro nígbà tí gbogbo èèyàn ti sùn ìwọ ní sùn bẹ́ẹ̀ náà ni àsìkò tí gbogbo èèyàn tó fẹ́ pé àwọn ajẹ́ni ti ń jẹun tí wọ́n ń rí ọbẹ̀ tí wọ́n ti ń sì kejì òkèlè tí wọ́n ń gbé sọ́nà fún tí ìwọ bá ń jẹun lọ́wọ́ bẹ́ẹ̀ tí ìpè kan wọlé kúbì kìnnìkan ti ń ṣẹlẹ̀ níbì kan ọ̀pọ̀ oúnjẹ ti ni ọ̀gbàgbépo ti jẹun rí láyè rẹ̀ ó ti bẹ́ẹ̀ta láti lọ wo kí ni ṣẹlẹ̀ ń bẹ̀ torí kó lè bá gbégbèsè tó yẹ àti gbèsè tó bá tọ́ níbẹ̀. ẹ rí ní ìgbà tí olórí tó bá jẹ́ pé àwọn olórí wọn máa ń ṣiṣẹ́ wọn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ẹni tí ò tí ì dépò kò ní fẹ́ láti dépò nítorí pé wàhálà ti ń bẹ́ńbẹ́ ó pọ̀ púpọ̀ ó ju àpọ́nlé tí èèyàn fẹ́ rí ń bẹ̀ lọ lópin ìgbà tó bá jẹ́ pé èèyàn bá ń bẹ̀rù ọ̀lọ́ èèyàn bá mọ̀ pé kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín ló lò dára jẹ́ gbogbo yín pátá lọ́lọ́wọ́n bó bi léèrè nípa nǹkan tó fún dajẹ́ tó bá di lọ́la gbẹ̀ǹdà kìyàmà ọlọ́wọ́n bi kálukú léèrè nípa gbogbo bó ti ṣe ṣe olùdarí lórí ààyè ibi tọ́lọ́wọ́n bá fún ọ darí ọlọ́wọ́n bá kì í síyàn síbì kan kó wá fi sílẹ̀ bẹ́ẹ̀ kó má bi léèrè nípa kí ló ṣe ní ààyè tá a fi ọ sí ẹ rí ipò olórí ipò kan ní tó jẹ́ ẹlẹgẹ́ ẹ̀pọ̀ ipò kan ní eléyìí tó ṣe wípé gbogbo ẹni tó bá lẹ̀ kò yẹ kó wá ipò yẹn ní ìgbà tí Abu Dharr radiyallahu anhu tó wá sọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú gbogbo èèyàn lẹ́yìn lẹ́yìn àwọn ní gọ́vnà ẹ̀yìn àwọn gọ́vnà ilé kan lọ́mọ mójútó àgbọn bíi báyìí wọ́n máa lọ mójútó àgbọn bíi báyìí gọ́vnà tá à ń wí yẹn ọkọjá pírẹsidẹ́ǹtì láyè sìn o nítorí tí wọ́n máa ní wọ́n fi yàn jẹ gọ́vnà al-Iraq gbogbo Iraq gọ́vnà ẹ̀yọ̀kan wọ́n fi yàn jẹ gọ́vnà Sham gbogbo Sham gọ́vnà ẹ̀yọ̀kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. anábì sallallahu alaihi wasallam sọ pé yá Aba Dharr innaka imru'un fika da'f ìwà Abu Dharr dájúdájú ẹnìkan tó lè ń bẹ lára rẹ̀ ni ọ́. wa innaha amana à ń jẹ lórí àjọ lórí nǹkan àfọkàntán ni ọlọ́run sì bí wá léèrè nípa rẹ̀ tó bá dé lọ́la àgbẹ̀ndàl kìyàmù ẹnikẹ́ni tó o si fi síbi kan ju lọ o gbọ́dọ̀ jẹ́ pọ̀ máa ṣe dáadáa síbi kan o gbàgbé àwọn kan o gbọ́dọ̀ jẹ́ ní tí ọmọ rọlé apá kan tí ó pa ẹ rí i pé jẹ president á sọ pé gbogbo orílẹ̀-èdè bẹ̀ ni wọ́n máa mójútó wọ́n sì máa kí ṣẹlẹ̀ lórí gun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè wá débẹ̀ tán kọjá bẹ́ẹ̀ náà ni ẹni tó tẹ́ sọ́nà pọ̀ fẹ́ di gọ́vnà ọ̀bì kan tó bá di gọ́vnà ọ̀bẹ̀ tán dandan dandan àti wọ́n tó di president ọgbọ́dọ̀ gbàgbé irú president ní ìsìn ọgbọ́dọ̀ gbàgbé state tó ń ti wá ọgbọ́dọ̀ gbàgbé local government tó ń ti jáde bẹ́ẹ̀ náà ni wọ́n tó jẹ gọ́vnà ọgbọ́dọ̀ gbàgbé níbo ni local government tí wọ́n ti wá nítorí pé tó bá jẹ́ pé gbogbo ẹni tó bá ti dipò mú àyè ibi tó ń ti jáde wá ní ọ̀mọ̀ àrò kò sí tàbí ṣùgbọ́n tàwọn ẹni tí ìsara ibi tó ti wá tí wọ́n bá wọn kò ní pò ń rí wọn kò ní pò ń mọ̀ wọn tẹ́lómi ò sì lo gbogbo ìjọba tó lòún ṣe tán ká náwó dáadáa síbòmí yàtọ̀ síbi tó ti jáde wàlà haúlà wàlà quwwata illa billah ẹ̀rí pé rúra náà ló máa ń ṣẹlẹ̀ láwùjọ tiwa nísìn tẹ́nìkẹ́ bá jẹ chairman local government lápèjúwe wọ́n yẹ kó mọ̀ pé local government tó jẹ chairman lórí ẹ̀ ó fẹ̀ púpọ̀ local government yìí àtìbú àtòrú rẹ̀ ó fẹ̀ púpọ̀ gbogbo bẹ̀ lọ́yẹ kọ́ ọjà rẹ̀ dé gbogbo wọn lọ́yẹ kọ́ dàmà wípé lágbájá báyìí ti ń bẹ lórí ipò kò gbé fún bìkan ju bìkan lọ gbogbo wa ní í ṣe dáadáa sí síbẹ̀ náà ni wọ́n á rí mi sí ẹ̀rí pé tẹ́nìkan bá ti wà nípò kan tàbí wà nípò kan àwọn ẹni tó ń bá gbàdúgbò inú tí wọ́n tún máa dùn pé mm, gbogbo ọ̀nà tá a ní gbogbo ọ̀dà tí wọ́n dà yìí wọ́n ń bọ̀ wá dà láìpẹ́ yìí nítorí pé kíni owó ìjọba ń sẹ́mọ̀ pé tàdúgbò tiẹ̀ ni owó ìjọba ń sẹ́mọ̀ pé tàwọn ará ilé tiwọn ni gbogbo àyè yòókù ń lu ọba bàjẹ́ gbogbo àyè yòókù ń lu kọba àti ẹ̀ má ṣe wò ọ̀fẹ́ kan òun sáfẹ́ máa gun títí ọlọ́dà wọnú ilé rẹ̀ kúlúlù àwọn ará àdúgbò àwọn náà pe ọlá tí a máa lájẹ tí ọba sí mr chia bóòlù àwọn ọba ti rí títì wàlà hàwùlà wàlà kú wàtà ìlà àbìlà àbòsí burúkú àbòsí burúkú ìyà ń jẹ àwọn èèyàn ìyà ń jẹ àwọn èèyàn lù burúkú burúkú ẹni tó bá fojú rí ló mà ìyà ń jẹ àwọn èèyàn so tí ọba ti wá wà ń pò ojoojúmọ́ ẹ máa sọ àpò ráìsì kalẹ̀ ẹ máa sọ páálí mílíkì ẹ máa sọ kalẹ̀ ọ máa kó wọ fámílì àwòsí tiẹ̀ ó sì máa kó fámílì àwòsí tiẹ̀ àtọ̀tún àtòsí rẹ̀ iwájú àtẹ̀yìn rẹ̀ àwọn ilé fámílì míì náà lọ́rọ̀ kiriká rẹ̀ tí a máa gbogbo wọn ni wọ́n sì jẹ́ kí ló dé tó fi jẹ́ pé ilé fámílì tiẹ̀ nìkan ni ọ̀gbọ́dọ̀ kú lébi àwọn ará yòókù kan kú lébi tó sì tọ́ bẹ́ẹ̀ ìrólé apá àbòsí ni wọ́n ń pelé yẹn ẹ sì rí i pé láwọn àwùjọ tí wọn bí táwọn èèyàn ti bẹ̀rù ọlọ́run tí wọn ti tẹ̀lé sí Islam ẹ rí i pé ìwà àbòsí ọ̀hún hàn gidigidi ẹ bùkátà pé kẹ jókòó kẹ máa ronú kẹ tó rí nítorí pé ẹ rí lọ́tún ẹ rí lọ́sì ẹni tó bá rìn súnmọ́ wọn òun ló lè rí nǹkan gbà ẹni tí ó bá ti rìn súnmọ́ wọn ìyà tí ó jẹ ọkù òun náà lọ dá wọlé o ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò fábòsí o torí pé ìṣèdọ́gba ló gbé sámọ̀dù o ló gbélẹ̀ dù tó lọ́n lọ jálábòsí ni wàláhì sánmà ò ní dúró ilẹ̀ ò ní gbà wá. tó kí ló wá dé tó fi jẹ́ pọ́nmi yàn àwọn ọ̀fẹ́ kẹ́nìkan kan ṣàbòsí sí wa àmọ́ táwa bá ti dépò àbòsí láàmà sí. ẹ rí i pé ẹni tó ń ṣàbòsí lónìí lánàá kó tó dipò náà rí pò síbò náà ń pariwo pẹ̀lú wa ni òun náà sọ pé ah, àbòsí ti pọ̀ ju wa wọ́n fi ajẹ́ wa wọ́n fọwọ́ lá gbá wa lójú ó kì í nígbà tí wọ́n náà débẹ̀ tó dipò wọ tiẹ̀ náà dọwọ́ ọlá kí ló dé tó fi jẹ́ pé ọ̀ máa fi fún wa ní dáadáa òun ti ń gbà wá náà lójú ni àti gbogbo ẹni tó bá ti débẹ̀ àdáwò tó bá ní pé ọwọ́ rẹ̀ yóò máa fi gbáyà lójú ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa ní innama sabilu ala alladhina yadhlimuna an-nas wa yabghuna fil ardi bighayri al-haqq ulaika lahum adhabun alim ọlọ́wọ́ bá ní ìbáwí ìbáwí yóò wáyé kò ní wáyé lórí ẹlòmíì ẹ̀ àfi lórí o ò lè jẹ́ni tó ṣe pé yóò máa fìyà jẹ àwọn èèyàn ọmọ dídùn ọmọ dídùn dùyà fáwọn tó yẹ kó ṣe dáadáa sí kọ wá lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́ ọlọ́ni àwọn ẹni tó ṣe pé wọ́n ń hùwà ọlọ̀tẹ̀ lórí ilẹ̀ láì nídìí àwọn eléyìí ìbáwí ọ̀jẹ̀ tiwọn ọ̀là ìkẹlẹ́kùn àdáàbùn ẹ̀rí ìyá ẹlẹ́tẹ̀ ilé ìròyìn ọ̀jẹ̀ tiwọn àbòsí èbí máa rí aburú làbòsí máa bí àbòsí èbí máa rí aburú làbòsí máa bí àkínú dáa tó kéèyàn jẹ́ pé èèyàn wà ń pò gbogbo ibikíbi gbogbo kọ́nà iná ti mọ̀ pé mm, mm, alhamdulillah eléyìí ń ṣe dáadáa tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣe látijọ́ yìí ah ìlọsíwájú ọba ti bá wa ìdàgbàsókè ọba ti jẹ́ tiwa torí de eléyìí ó dùn ún mọ́ sọ pé wọ́n ń bú wa wọ́n ń bú wa wọ́n ń bú wa so ṣùgbọ́n ní táwa ń ṣe tá fi ń bú wa táwa náà jáwọ́ ń bẹ̀ àkókò jáwọ́ ń bẹ̀ ẹ̀rí gbogbo àwùjọ tá a bá wọ̀ láfíríkà láwọ̀ ọmọ áfíríkà yìí gbogbo àwùjọ bòmíì tá bá wọ̀ ẹ̀rí wọ́n máa bu abọ́sẹ̀ ń bó lórí wa ni wọ́n máa bu ọmọ lẹ́yìn wọ́n máa sọ pé sáà ń ṣe ń tọ́tọ́ àkókò ṣe ń tọ́tọ́ ṣé bó ṣe yẹ káwọn orílẹ̀-èdè wo rí iná lórí lódodo àwọn náà mọ̀ pé kèsì bó ṣe yẹ kó rí náà lórí nítorí tẹ̀yìn bá ti jáde yẹn ó rí pé à tó tó ó ṣàjú ká máa sùn títì lọ ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bí orílẹ̀-èdè tiwa ti ṣe rí àwọn ẹni tó sì wà ń pò pé bá wa tún ṣe kí tiwa náà lọ síwájú àwọn náà ń jáde náà ṣé báwọn náà rí ní ti ń ṣẹlẹ̀ láyé kí ló dé àbòsí ò ní jẹ́ ìdí ìrìn ipe èèyàn èèyàn ẹyọ kan gbogbo owó tó yẹ kó fi ṣiṣẹ́ fún orílẹ̀-èdè kó orílẹ̀-èdè ó lọ síwájú gbogbo owó tó yẹ kó lò láti dá àwọn ilé iṣẹ́ lẹ̀ káwọn ọ̀dọ́ tí ń jáde tí ń kọ̀wé lójú aláàlá ni ẹ lọ kọ̀wé a máa mú àwọn ọmọ lórí títí pé ẹ lọ skul nítorí pé àwọn ẹlẹgbẹ́ rẹ wá skul ìwọ́n kiri ẹ̀pà a mọ ọmọ ọlọ́mọ tó àwa náà táwa ni ẹ lọ kọ́ ẹ lọ kọ́ ẹ lọ kọ́ sáwa ń pèsè ibi táwọn ọmọ ọlọ́mọ ti ṣiṣẹ́ ibẹ̀ lẹ́ẹ̀tì gbọ́ pé nìkan tó wà ń pò tó ẹ kọ́ dálé iṣẹ́ lẹ̀ náà káwọn ọmọ ọlọ́mọ yìí kò fi ríṣẹ́ èlò náà lẹ́fun wọn gbà wọn bá ríṣẹ́ náà ṣebí ọwọ́ wọn bá tó bá gbà náà ní fi bọ́ bàbá rẹ̀ ń gbà mí ní fi bọ́ ya rẹ̀ ń gbà mí so gbogbo eléyìí àníṣe àwọn agbọ̀pẹ́ nìkan tó kó ṣe lẹ́yìn ó ti kó bílíọ̀nù àwọn owó táwọn bàbá ńlá wọn gbọ́ rí bílíọ̀nù àá pé mílíọ̀nù mílíọ̀nù lọ́nà táùsàn ẹnìkan ti jí kó subhanallah alazim lówó tó jẹ́ pé tẹ bá ṣe tẹ bá ṣe dọ́gba tẹ dúró déédéé ìyá ọba ti jẹ gbogbo èèyàn sóbẹ́sì ayẹ gbogbo nǹkan máa lọ nù anábìrì Muhammad صلى الله عليه وآله وسلم، ní الظلم ظلمات يوم القيامة. al-qiyamah àbòsí tẹ̀rí yìí báyìí àwọn òkùnkùn lórí òkùnkùn lórí òkùnkùn ni wọ́n padà já sí fáwọn alábòsí tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyamah torí délé kí ló fẹ́ sábòsí sí kí ló fẹ́ sábòsí sí ìwọ ṣe ń tọ́ ń bá ń ṣe lórí ipò tó wà lẹ́ni tó ṣe pé ń wá ìyọnu ọlọ́run kì í ṣe tàwọn èèyàn torí kò sí tó lè ṣe tẹ́lẹ̀ náà táwọn èèyàn sọ pé àgbà tiẹ̀ àyọnu sí ọ ìwọ sí kọ́ máa fi wáyọ̀ náà lọ má ṣàbòsí má gbètẹ́ nìkankan torí ìwọ náà ló sọ oní gbogbo àwọn èèyàn yìí gbogbo agbọn bíi tí ìjọba àrí òde gbogbo bẹ́ẹ̀ ló ṣe dáadáa sí kí ló wá dé ńgbà tó débẹ̀ tán tó ń ṣàbòsí ṣé bọ́n mọ̀ pé lágbájá ó pẹ́ sípò ju lágbájá lọ àti pé níta fẹ́ ṣe yẹn kọ́mpítẹ́ǹsì ń bẹ fún lágbájá kò sí fún lágbájá ṣé bẹ́ẹ̀ ni tí ò ní kọ́mpítẹ́ǹsì ló fún torí pé ọmọ àdúgbò yìí torí pé ìbátan rẹ ni torí pé iye kan rẹ ni torí pé ẹ̀yà rẹ ni torí pé dè rẹ ni síbà náà lórílẹ̀‐èdè ti wà lọ síwájú síbà náà náà sì máa ń pèèyàn lólórí rere torí ẹ̀ àbòsí yìí máa di aburú fún yàn ni. anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó tiẹ̀ fi hàn wá wípé olórí kò gbọ́dọ̀ jàǹbá àwọn èèyàn rẹ̀ olórí kò gbọ́dọ̀ jàǹbá àwọn ẹni tí ń so lórí lé lórí nítorí pé láwọn bí téèyàn bá ti lè jàǹbá àwọn èèyàn bí wọn bá ṣépè wọn ò ní ṣàdùà tó bá wá dúró ọ̀hún àbúrò ńlá retí yẹn anábìrin ayé máa rọ àyìn ọ̀hún ṣọ̀rọ̀ àyẹ̀tọ̀hó fọ̀húrọ̀ sí náà gbogbo lórí o tó bá fi lè jàǹbá àwọn èèyàn rẹ̀ tí ń so lórí ilé lórí anábìrin ni ọwọ́ tó bá dúró làgbọ̀ǹdà òkèèyàn ibnu asakir olóògbé àdìsí jáde bisanadin sahihi gbọ́ ọ̀nà tó gbẹ́rẹ́gẹ́ gbogbo olórí tó fi dórí baálé wọ́n níyàwó méjì oníyàwó mẹ́ta oníyàwó mẹ́rin ìyàwó ẹ̀yọ̀kan ní ìwọ àtàwọn ọmọ rẹ̀ ó jàǹbá ọmọ kan fọmọ kan tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmà anabi sallallahu alaihi fún jàǹbá tó sàn ò wà lìjànà ah gbogbo wàhálà wa gbogbo ìyànjú wa ṣebí ká má bàa sórí ibú yìí náà ni wọ́n wá jẹ́ pé látàrí pé òdúró ọwọ́ àrínáyé ọlọ́mọ sàwọn ọlọ́mọ àná alábàá Muhammad sallallahu alayhi wa sallam ó tún fi hàn wá aburú tuntun bẹ fún ẹni tó bá fi lè jàǹbá àwọn tí ń sọ lórí lé lórí wípé ìgbà tá ní iná ní ọwọ́ kọmọ níwà àlùjáná nù tó bá ní lẹ́nu ọ̀wọ̀ kò ní wà lìjánà kọ́ gbàgbé ẹ̀ anábìnrin náà lọ́nà abidin yẹfitarahihi lọ́hùrọ̀ àyẹ́kẹ́ yẹmútu yẹwùmá yẹmútu wọ́húwọ́ rọ́ṣẹ̀lẹ̀rọ̀ àyẹ́kẹ́ ilà hàrọ̀mọ̀lọ́hù àlẹ́yìn jẹ́nà rọwà hù mùsùlùm. anábìsọ̀lá àdìsọ́lá ni kò sọ́mi ká tọ́lọ̀ ń kó àkóso àwọn èèyàn kan lé lọ́wọ́ kí wọ́n wàá kú lọ́jọ́ tó bá kú láyé yìí nípò òpó ti jàǹbá àwọn èèyàn tí ń ṣe lórí lé lórí àyàfi kọ́ lọ́wọ́ bó ṣe wíwà àlùjáná lè wọ̀ fún Allahu akbar kí la fẹ́ mú kí la rí èèyàn gbọ́dọ̀ ṣe dọ́gba èèyàn gbọ́dọ̀ ṣàbòsí lódodo tí ẹnìkan bá ti jó lórí ó lè láníyàn tó dáa ó lè fẹ́ sin tó dáa ó lè má fẹ́ gbè fẹ́nìkan ó lè fẹ́ ṣiṣẹ́ fún gbogbo wọn ṣùgbọ́n àwọn ẹlẹ́wà àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àtàwọn àníjẹ orí nǹkan ṣe tó ọmọ ajírí àwọn ọmọ kọ́ńkọ̀ kúkọ ni àwọn ọmọ àwọn ọmọ kọ ipe kó fi síbi kan wọn ọmọ kọ ipe ibì kan ni kó roko sí àwọn làwọn mà lò àwọn làwọn máa ń tọ́ yẹ àwọn làwọn máa ń táwọn èèyàn ń ìdí nu tó fi jẹ́ pẹ́ lómi títí tí ó fi lo gbogbo àsìkò tí ó lò tán kò ní mọ̀ pò ṣàìdá nígbà tó bá parí tó bá wá bọ́ta lónà tó wá dàbí àwọn mẹ̀kúnnù yòókù ní wọn á rí i pé ha nígbà tá a sì wá ń kó wa ṣe gbogbo eléyìí à ó lè ṣe sọ̀rọ̀ pé ńgbà yẹn ìwé lè dá jáde sọ̀rọ̀ pé ńgbà yẹn wọ́n kàn máa ta wíìn wíìn wíìn wíìn wíìn fún ọ náà ni ìwọ ọ̀ma ti ń lọ mọ́ àwọn ẹni tí sì ń rí ìríkùrì ni wọ́n ń rí fún ọ ìsọkúsọ ni wọ́n ń sọ fún ọ ìwọ lọ́wọ́ á dàn fún níwájú àwọn èèyàn tó bá tún di lọ́la àgbéǹdà kìyàmà ọ̀ dàn fún níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí ọ̀dọ̀ wọ wájú náà ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé gbogbo àwọn àpò tá a bá wà láyé yìí á fún iṣọ́ lásán ni ọlọ́run ọba òsì ní í fi wá sílẹ̀ àfi kó jẹ́ pé yóò bi wá léèrè nípa rẹ̀ oníkálukú wa kọ́ máa rántí wípé ipò ó dà gẹ́gẹ́ bí nǹkan tó lẹ́ pé wọ́n yáyàn lónìí ó dàbí ìgbà tán yáyàn lónìí ìgbà tí àbí tí èèyàn bá ti lò tí èèyàn dá padà sẹ́ni tó yá èèyàn lò náà ni torí ẹ̀ náà ti sọ pé àgọ́ olórí àgọ́ olùdarí àwọn èèyàn bí àga bábà ni ẹ̀wọ̀n kọ́ àga bábà kò sẹ́ni tó gbórí wá tí ò jókòó lórí rẹ̀ so bẹ́ẹ̀ náà ni kò sẹ́ni tí ò lè jókòó lórí ẹ̀ tó bá ń fọwọ́ lágbẹ́ nìkan lójú ó lè jọ́pọ̀ kan nu ọlọ́la ní ọ̀padà dó lórí tí wọ́n padà di mẹ̀kúnnù torí ẹ̀ àga bábà kò tó ń tà wúwọ́ ọmọ káàfin wá ní ṣe dáadáa ṣe dáadáa rántí pò sí ń bẹ̀ lánàá ṣé dáadáa torí tó bá di lọ́la òtún ní sí ń bẹ̀ mọ́ nínú àwọn àbúrúkú ilé ìta gbọ́dọ̀ jìnnà sí tọ́lọ́ wọn bá ti léwọ̀ tí mùsùlùmí tí ó sì gbọ́dọ̀ jẹ́ni tí ó ń fi irú rẹ̀ tó ti ń ṣe oge onáàní gbéraga fáàrí àtijọ́ rẹ ni lójú iná ṣe fùkẹ́ ìsìláàmù ọ̀farama nítorí pé kí lọ fẹ́ máa gbéraga sí ìgbéraga ó jẹ́ òsínkára ọ̀gá ìwọ ló ń gbé e ga ara rẹ̀ òjò róńdó lọ ọ̀wá ń gbé ga so kí wọ́n á ní fáàrí fáàrí pé kìnnì fáàrí kìnnì kí lọ já mọ́tò ń ṣe fáàrí ò ń pera rẹ̀ ní tọ́jẹ̀ ò ń fọ́ni sọ pé o ti débi tó o ti dè gbogbo eléyìí àbíjọra ẹni lójú bóò ní wọ́n rí tẹ́lòmí ò rí kí ni tó o ti ní láyé tẹ́lòmí ò ti ní jù bẹ́ẹ̀ lọ ipò wo ló ti dé tẹ́lòmí ò ti kọjá bẹ́ẹ̀ so Islam kò fara mọ́ àwọn aburúkú ìlànà àwọn àwàwọ̀n yìí báyìí ẹ sì rí gbogbo ẹgbẹ́ àti jóǹgbéraga á ṣàṣeyàn náà lè súnmọ́ gbogbo ń fà rí èèyàn ṣàṣeyàn náà lè bá a ṣe torí pé onígbéraga wọ́n máa wúra rẹ̀ wípé òun kọ gbogbo èèyàn ló kéré sí nọ́mbà yóò sì máa wò ó wípé òun kọjá ẹni tí gbogbo èèyàn tiẹ̀ lè kọ́nu sí nítorí pé ipò táwa wà ipò táwa wà gbóò ni wọ́n ti já wà ìwọ ẹyọ kan ọwọ́ apá wà torí ẹ̀ láti bi èdè sísọ. So ló ti yẹ ká máa kíyèsí àwọn ọmọ wa nítorí tí ọmọ kékeré tí o ti ì já mọ́ nǹkan tí lu àwa fúnra rẹ àwa báwo wọ́n tí òjú kan kọ́ kò kọ́ sọ sínú kòròǹfò sáná lọ ọ̀wá ń sọ pá wa sọ irú náà dàgbà tó ti àdàgbà débi kan tó gíní tó ń mísìn sọ pé a ní àwọn kan ní ẹ̀yin mélòó ìwé ẹyọ kan sọ pé a ní àwọn kan ìgbéraga náà ń bẹ̀rẹ̀ lọ́nu torí ẹ̀ ló ti jẹ́ pé láti kékeré tá a bá ti kíyèsí wípé rúwà bẹ́ẹ̀ fẹ́ bẹ lọ́dọ̀ yẹn ká gbà dànù kúrò lọ́dọ̀ rẹ̀ nítorí pé ìgbéraga tẹ rí yẹn ìyẹn máa jẹ́ kí èèyàn kó dẹni tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa tí ò fẹ́ràn ọlọ́run ọba ẹlẹ́dàá kò fẹ́ràn àwọn ìgbéraga ọlọ́run ọba ẹlẹ́dàá sọ nínú suratul Nahl ó ní innahu la yuhibbul mustakbirin ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sáwọn onígbéraga ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sáwọn onígbéraga ẹ sì rí pé tí máa ń fàgbéraga náà ni pé kéèyàn máa wò pé òun ti rí àwọn nǹkan kan ṣe láyé kó wá wo lápá kejì pọ̀pọ̀lọpọ̀ ni ò tí ì rí nǹkan ṣe yóò wá máa wá wora tiẹ̀ pé bákan ló ń jẹ́ tó ń fi rí ṣe ọ jẹ́ bákan kan o ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ọlọ́kàn wù pé kó rí ṣe nítorí pé tó bá yẹpọ̀ gbọ́n ni ọ̀gbọ́n tẹ́lómi tó bá ṣe pá gbára ni ọ̀lágbára tẹ́lómi ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn tó bá pé lòún bá ní tó wá wò tó rí pọ́gọ́rù èèyàn lówó yóò bẹ̀rẹ̀ sí ní gbéraga kì í sì sọgbọ́n orí rẹ ló fi lówó kì í ṣe mímọ̀ sí rẹ ló fi lówó àìgbọ́n àwọn míì àìmọ̀ sí wọn kọ́ ló mú wọn mọ́ lówó ẹni tó gbọ́n jù ọ̀lọ́pọ̀ ẹni tó lóye jù ọ̀lọ́pọ̀ bó bá sì jágbára ni ẹni tó yẹ pé ó lè lúrú rẹ ogún nídùú ẹyọ kan ọwà tó ṣùgbọ́n ọlọ́run bá fún wọn lówó torí ẹ̀ àwọn olùmọ̀gá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní. Ni èèyàn ọ̀pọ̀lọpọ̀ àrísìkí gan yìí máa sábà pọ̀ lọ́dọ̀ àwọn ẹni tó ṣe pé àwọn ò ní mà ọ̀pọ̀lọpọ̀ àrísìkí a máa pọ̀ lọ́dọ̀ àwọn ẹni tí ò ní mà nígbà táwọn olùmọ̀ máa jìyà wọ́n ní yanalul fata min aishihi wa huwa jahilu wa yuqdil fata min aishihi wa huwa alimu ولو كانت الأرزاق تجري على الحجة لمتن إذن من جهلهن البهائم wọ́n ní èèyàn èèyàn á máa rí kójọ nínú ìgbésí ayé èèyàn ò rí nǹkan lé ayé kójọ tó ń tẹ pálá ìmọ̀kan èèyàn ò sì máa jìyà yóò fẹ́ máa forí lagi tó ń tẹ pé lùmàní onílàákàyè ni wọ́n ní tó bá jẹ́ pé làákàyè àti mà òye àtọ́gbọ́n lọ́lọ́run bá ń wò láti pín àrísìkí ni gbogbo ẹranko dábàá ni ọ̀bá kú dànù torí pé òye wo làwọn ní ọgbọ́n wo wọ́n ní làákàyè wo wọ́n ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹran wo ni jẹ́ àjẹyókẹ́rí gbogbo wọn jàjẹ yóò kẹrí ni ọlọ́mọ ń pín àrísìkì kìí ṣe pọ́gbọ́n rẹ kìí ṣe òye rẹ kìí ṣe làákàyè rẹ kìí ṣe màá rẹ ṣùgbọ́n àti níní àtàìní àdáwò ni á túbọ̀ máa tẹ̀síwájú nígbà tó bá di lọ́la lórí ọ̀rọ̀ nípa àgbéraga ìwà burúkú yìí kọ́lọ̀ mọ́ fi ṣàdánwò fún wa. nam jazakumullahu khairan ni abi Allah subhanahu wa ta'ala kí ó bá a sọ àwọn olùmọ̀ alẹ́ sàn olóore lábẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ẹ bá a sọ̀rọ̀ lánàá nípa ọtí mímu wípé ìwà àbàjẹ́ ni kò yẹ ká máa mú wọ́n wá ń béèrè pé báwo ni àwọn ọjọ́ kan tí a máa ń rí tó jẹ́ pé ọlọ́tí gan-an làwọn máa fi ń ṣe bàbá ìdínì nínú mọ́ṣáláṣí wọn. Ah, ẹ̀yin náà ti parí ọ̀rọ̀ ẹni ìjọ kan kìí sàn mùsùlùmí nìyẹn nítorí pé ìjọ ọlọ́tí bíi kí wọ́n dẹ́gbẹ́ bọ́mọdé òkú ọ̀rẹ́ dẹ́gbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Islam tó bá wọ̀ nípa fìyànṣe lè máàmù ẹnìkan máa pèpè fún sọlá ó lè kí ni wọ́n tún jẹun ní mọ́ṣáláṣí. nàìjíríà fẹ́ fún mi ọkọ rẹ̀ ní kí aláṣọ́mọ́ náà tàbá bá a lọ́ra ẹ̀mí àwọn olùmọ̀ wa lórí dáadáa tí ó bá tó di ní ọ̀dà bákan náà a tún máa tẹ̀síwájú lórí ètò yín ètò àmàlà al-Qur'ani àti sunna asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.